بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته topic kọ̀nẹ̀yìn àtírìtì wọn alò ń gbò kàdá abájọ ìṣúgbò kìṣólé àmẹ́hùn mẹ́lú kí a ṣẹ̀tẹ̀ òdìjẹ́ ń bídí àwọ́wá ya dibidia wea dini dibidia awagi hapo netane iutiliane eh dibidia atiliane kima yeloni kama unleko na hii atoli unle aoka sio yeloni ama ume lola aoka ke aoka explain ẹ̀kẹ́yì ìtìbẹ̀ ìlhàwà olùbẹ́dọ̀ olùbẹ́wì ọwọ́ mẹ́kí dọ́ kàkí ìmísúnà ọ̀ ìná ayé akùrẹ́ ààyè ìní fẹ́ tí òkè kọ̀lá yà dí ni ó lè fi wọ́n ọ̀dọ̀ yọ́t ìgbàkẹ̀ bí ó náà lójú òwò yá mẹ́tì ẹ̀ lọ ní ẹ̀dẹ̀ ìlú ọ̀dàkìdó ọ̀gẹ́lẹ́ ẹ̀tọ̀ ọmọ gbé ọmọ gbẹ̀rẹ̀ lẹ̀rúra lẹ̀rúra lẹ̀rúra iye yóò rúrú jẹun àrùjáàlù bí àkàlù díẹ̀ ẹ̀kẹ́jì jẹun ìtìbá ìhàwà tọ́ ìtìbá ìhàwà lẹ́ ma yẹ́ fílẹ̀ ní wọ́n rẹ̀ ma ń àrọ́bọ̀ àìnílò kìtàbí wà súnà ẹ̀ẹ́nà dúkì méjì dúkì kìtàbí wà súnà gbòó ọwọ́ ohun dọ́pẹ́ lè tàbí ọjọ́ kàbáyìn ọwọ́ ohun yà dọ́pẹ́ súnà níbi kàbáyìn ìtàbá àhàwáhù ẹnẹlẹ́ ilé bẹ́dọ̀ ọmọ ìyàányá ṣe rí ní tílà abin kuran fi súnà kàfí ọ̀hún dọ́n awere ohun yà ẹ̀gá kẹ̀dọ̀ ike ike agbọ́jọ́pá níbi kàkí ọ̀hún gan jẹ́ǹkì níbi kàdé ọ̀hún gan ní tirẹ̀ ní ìyàtí nìyí ẹni lẹ́lẹ̀ tí ka ya ịwa nìyíma èyí sọ́rọ̀tọ̀ kọ́sọ̀s àyà 50 ọjọ́ àdáyé ẹ̀dọ̀wà n'ibi muhammadu

فوجوا وكيف إن الله لا يحب الظالمين هكذا تو ojú ẹni pé ńlá ní ẹsẹ̀jì ibú lákà ìṣẹ́ ọjọọ ojú dọ́wọ́ àmìlì muhammadu ọ̀yá sọ̀hánàlá ó ìnìbó kàdọ́mọ̀ àníbi akọ́lá ẹ̀hùn tó kà níbi akàwé lẹ́kọ̀ọ́ yé kí i mako bo mako ngale ba ne biko kide yo yele o ju bo la mo ya ko lana ni ko lana ni bi de mo ya ga ya do ngani bi ya ni fa in lam yastajibu laka jeng mako ju do ma wane ki ret ma bo la ke ka ma ju do e mo ga le de na de ma de ni ande bi ka te mana go de adi ti se pe ku ita ita do inna me gudu annabi kaila manakeika we age gota ka me ma ti mi ma je kemi ni kemi fa to ko ka ne bi deju gal mango le ko nka bola ko joka annabi akola meni la tasma la tasma'u li hadha alquran ولغوا فيه لعلكم تغلبون من ندر القرآن إذا نبي نعم ندو مدينة ولغوا فيه متكوا بوما متقتكم بوبا بابا بوما لعلكم تغلبون كيجيكو يفوفوا ما كيسكموا فانوا لكم كاملوا في بو بولا دوبي هذا ما تعمل يغلى ما يغلى wọ́n yọ́ àkàná níbi fẹ́yìn lẹ́m yẹ́ sẹ̀jí ibú lẹ́kàmọ́ máa yóò dọ́rẹ̀ tí máa wọ́n ní tí rẹ̀ فاعلم ونبي وكما أنما يتبعون أهواءهم أما دي إيه، دمام نجا دمام هالبو تو يا ابن نجا دمام هالبو با ومن أضل يا إيه، من استفهام ده من استفهام ده أي الاستفهام هذا أي الاستفهام هذا هذا استفهام تفيد الإنكار الاستفهام للتقرير استفهام للتقرير ذا من أضل يا من لا تفهم كتب يو إن سنك مولي لا تلي من اتبع هواه ìwọ́n dábẹ́ lẹ́kì ìgbẹ̀gbùn méjì ẹ̀dọ̀ bí màá لا أحد أضل ممن اتبع هواه يا من لا بقول من بابين في لا بمنيانه أنا كسبوني لبغن بغير هدى من الله كما نصنع دوكي وكو بوجون غونا لبني كار يا من بابين بقول من لا بقول ulu yele mo no mo inna allaha la yahdi alqawma ama zalimin ba to ko ya ma to na nu aya obodu ko je do ma male ko ya dini kuma tula ka bo ki afoto hadisa nabi muhammadu na gban ko yako yimani aya ka do mo aya umune qala ta'ala أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله هكذا أفرأيت من mẹkaníkà afọ̀rọ̀ àìta ọ́ àìdẹ̀ ẹ̀lì ẹ̀dọ́ máa lè ọkọ̀kọ̀ náà rà náà ẹ̀dẹ̀ mẹni tẹ́kọ̀ọ́dà ilẹ̀ àhú hawahu máa kí afọ̀rọ̀ àìta àkàbírì ní bilabari ni ẹ̀wọ̀ yóò kọ̀ọ̀kẹ́lẹ̀ ṣe ọ̀rẹ̀bà kọ̀ọ̀kẹ́lẹ̀ ẹnna ti débi dẹ́hùn òun ní kéde làbá rẹ̀ ń wọ́n nìyí tó dabalẹ̀ ẹ̀lí ẹ̀ àti ara àìta ẹ̀lí afàrọ̀ àìta bídẹ̀ ẹ̀lí ọ afàrọ̀ àìta ẹ̀dì làbá rẹ̀ mi ta yẹn kẹ̀lí magánìkó mẹ́ni tafọ́sọ ilé ahàhù hawahu ẹ̀ẹ́nẹ̀ ìmọ̀ ti wọ́n yọ́ ń gẹ ara rẹ̀ ṣùgbọ́n yẹ̀ dùn ó yọ́ gẹ akọ̀ máa ohun tákílẹ̀ bọ́ ṣẹ́hùn ẹ̀bẹ̀hùn ọwọ́ ohun dọ́pa bí kùránì kàbí àdísì kàdísì yìí hàn hàn ilẹ̀ ọ̀rọ̀ ó tàbí àbíṣe àìsàmàpá mẹ́mà àbíṣe lẹ́kọ̀ọ́ àkà ẹnu májèjì ẹ́kẹ́ jálù yàáyẹ́ tẹun ti sọ ọ̀dà kùránì bí àdíṣe mà dúpọ̀gbọ́n alẹ́bọ́sàkùnmáṣe àmẹ́yìn adẹ́bọ̀n mẹ́rẹ́ akọmọ akọlọ́míkẹ́dẹ́ ìmọ̀tọ́dọ́ àmọ́mẹ́rẹ́ amẹ́lẹ́ ẹ̀bọ̀n àmẹ́yìn adùn amẹ́lẹ́mọ̀ èyí mẹ́mẹ́ àyàdẹ́bọ̀n jọ̀gẹ́ ń tọ́dọ̀ àjẹ́ mẹ́mọ́ dá ìkọkùnrin

bẹ́ẹ̀ mọ̀kàtú abẹ́dù àmáyùnlẹ̀ àmáyẹ́ kọ́kọ́ yìí wọ́wọ́ mọ́ ní ẹ̀dàbúwẹ́ jẹ́ ní kàkà mẹ́jẹ́ méjì wọn wọ́n ní ebi àmẹ́lẹ́jẹ́ túbí ìyẹ̀wọ́wọ́ ìmúdàbíá olùkọ́ aláwọ̀ ń lò lè ẹ̀ọ̀rẹ́ àmà ayẹ́kọ̀lá èmi wọn òòtà ikó dáre bí èmi àbákọ̀ ló dáyé àbúkẹ́ mẹ́lẹ̀ mẹ́mẹ́ màkùnkẹ́ wẹ́lọ́gbọ́ ilẹ̀ mú dáadáa ní ẹgbàjì dálò yẹ gbọ́gbọ́gbọ́ yẹ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ìnàbúgbé ìtànà ọdún ìyàwó búrẹ́ àbítọ́mọ̀ ọkàtúlá bẹ́ẹ̀ ṣàfẹ́lá bó ṣàfẹ́lá rí dà ẹ̀rẹ́ tó ẹ má tọ̀ wọ́pọ̀ ẹ̀kọ́ àbẹ̀rẹ̀ ọgbọ́ yìí bàkí àìlẹ́ kàbá dé ẹ̀rẹ́ yìí wọ́n ti amẹ́nìkà kámẹ́ ti yìí àti kámẹ́ àkàkámẹ́ àpòmẹ́ nígbà àmọ́ abẹ́rẹ́ yóò ya àtúnmọ̀ ẹ̀lẹ́gbọ́ ọmọdé lè rí àbájọ́ ya máa ẹbà mẹ́dúdá hímú tọ́ ẹbóyìn ànára ilẹ̀ màmá tí ni máa yàlọ́ ọ́nà ya ọjọ́ gbọmọ ní màlìgá náà ọjọ́ ìmàmẹ́ màá nà níbi ìmàmẹ́ náà níbi mẹ́ ní takọ́ta ilẹ̀ ahù mbobole usubua mama kidereka joni edo mama ale boy mamna mubishe ruduki todo mama ngeke usafevo moyo maje ula je ula na trafi je ula da mona ngai ma ke ma kwele kwenele je o ke te da me yo alhamdulillah je ula ya me je ula ya me je ula je ula ni ma ni mo kuriya ka me ma je ni o je je ko ma ni je ula nítorí ẹ̀sà mẹ́wàá làjẹ́ wò tọ́ ní yí máa ẹ̀sà gbé àwọn ọjọ́ kẹjọ ní ẹ̀hẹ́ tí ó rẹ̀ wọ́n mọ̀ lẹ́jẹ́ lẹ́jọ́ àmì tí ó wọ́n kọ̀ lẹ́jẹ́ lẹ́ yìí lọ́pọ̀ bọ́kà sí mú kiri bọ́ màmá rẹ̀ kuma yara rauni àmẹ́ ìdí òbínà lẹ́yìnlá ìlòlò jẹ́ òun àmẹ́ àbọ́nà rẹ̀ kó yóò kọ́ àdàmí àmàdà àmẹ́ iná lẹ́gbẹ̀ àbí jẹ́ òun nà rẹ̀ gọjọ́ kìí òun kété kú tí òun kété lè fún mi ọ̀nà àwọn makọ̀tàjì amáyìnbá ojú pẹ́kẹ́ làgbà ní da kẹ́rì tẹ́kọ̀nà bọ̀bí mi gàjà pẹ́kẹ́ so kẹ́rì torí kò torí ọ̀daràn àmẹ́jọ́ àrùn mi sọ̀rọ̀

wàkánà gbéjìkìrí wà kí káàlì àtọ́jọ́ ìgbà òkè hapùnú gbogbo máa wà dọ̀jẹ́ rẹ̀ máa lè tọ́mọ̀ papọ̀ jákàtọ̀ ayọ́ rẹ̀ omi àwọn kàkàtọ̀ wọ́kú lóyẹ̀ tó wọ́n ìlàgbọ́ gbọ́gbọ́ Gbogbo ẹ̀rẹ́ àwọn akọ́lùgbé òkú lágàkọ̀lá, ìyèjì abọ́ máa olórí kò wáyé dágọ̀wọ́ gírí ẹ̀tọ́ ohun ẹ máa ní wàgírí àbúyí gírí ìgbùlágbọ́ ọdí káì ẹ̀nà ìmẹ̀ òbí ápùlù tó tún lọ́wọ́ adágún pọ̀ láìkẹ́ rẹ̀ Jẹ́ òun lè kú jẹ́, ṣe òbí jẹ́ òun ìmàgbọ́ ọ̀rọ̀ bí adúgẹ́ ní ìgì tí wọ́n májẹ́nẹ̀ jẹ májẹ́nẹ̀ rákúgbé abẹ́nẹ̀ omi ló ní ìtẹ̀lẹ̀ gbọ́gbádẹ̀ ní pátápátá ọmọgbọ́nù wọ́n kí iye wípùlágbọ́ ọ̀bọ̀gbọ́n Yàtẹ́ni orí ọ̀yẹ́ ẹni ọ̀pìnjẹ́ yìí. iná fi ṣe ilẹ̀ ẹ̀lú náàbìkì agbélé màá ṣe ní kọ́kọ́ ọ̀kọ̀rọ̀ màá ṣe ní gòmí pàtó òbìkún náà lọ́kọ̀rọ̀ màá dákun náà bẹ́ẹ̀ ọ̀kọ̀rọ̀ màá dákun náà bò mí gbogbo dákùnlẹ̀ ọ̀rọ̀ máa yọ kẹ́mọ̀ ẹ̀dọ̀ máa lè bọ́ ti ṣe gùn náà àmà kó torí táyé tí òun àmì gbọ́mọ̀ mọ̀mẹ́ tí òun tí ìbúráyà ọ̀tá àdá 75 ìkọta kìkú according to them òmìnà ẹ̀bọ̀ yìí ní àmà àgbà ààyà àgbà mẹ́gbẹ́ nǹkan ayáyá kà àfàrọ̀ àìta ẹ̀ka mímànà àfàrọ̀ àìta àìdẹ̀ ẹ̀rí mẹ́ni takọ́ta ìlà àhóhàwáhù ẹnẹ́gì mọ́ Eh, eh, eh, nwe yóò ẹ̀dọ̀ ń bí sọ́jọ́ ọjọ́ ya ra ma ni kàkàǹkà níbi ìmọ́dàdó kà níbi ìmọ́dàdó kẹ̀ẹ̀dọ̀ ẹ̀hùn kàkí kẹ́rì bóyá tẹ́ ọmọlà méjì jẹ́ pọ́ ọlá máa bẹ̀kẹ́ ìwọ̀n jẹ́ ẹ̀dọ̀ kàkí yá tẹ́ ilé bí ẹ̀dọ̀ lẹ́yẹ rẹ̀ tọ́dà ọjọ́ mọ́ni

<coughs> ọjọ́ kàkí mẹ́tẹ́ ẹ̀dọ̀mọ́ mẹ́tẹ́ lóò má lè bí ẹ̀dọ̀mọ́ mà kọ́ dé ọjọ́ má bẹ̀rù tàbà àgbàṣẹ pọ́jọ́ ńlọ́wọ́ labóhó jùgò abọ́lò jùgò gbogbo àgbà tẹ́ abóhó ayọ̀ abágbà Thank you. يلم أمر بلان النادر لا يقال ẹgbẹ́ kí n dá tá tó máa mọ́kò máa ló kàṣẹ ní yóò gbogbo àgbà máa dẹ́gbẹ̀ ohun lórí rẹ̀ ṣé o onúkò nílagbà lẹ́mọ̀nà mẹ́màbìlagbà náà ti bèèrè ẹ̀dẹ́mọ̀ ṣé o mẹ́m dàbúrẹ́ òun tọ́mẹ́ ṣé o ẹ̀ ṣe yàn tọ́mẹ́gbẹ́mẹ́ ṣé o ṣe kí n náà pẹ̀ fún tọ́rọ̀ أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم تقول من وقال الله ما لدب ẹgbọ́kọ̀ ala ilimi n'ojú ma ti ṣokù dọ́mọ̀ ẹnẹlẹ́ ọmọ tẹ́kẹ̀ tí mọ̀ kàtú dúró dẹ́la dẹ́la dẹ́la dẹ́la ọjọ́ pa níbi kàtẹ́ ìnáàlì àmá nọ́nà bẹ̀rẹ̀ wọn ọjọ́ ìgbà máa káàkiri lá tó tó mọ̀lẹ́tẹ̀kù ìdùjẹ̀kù dọ́ ẹmọ kan tún dúró ibi wẹ́dẹ aládára tánà yóò mẹ́rin àmọ́dé yóò mẹ́rin àkàrà mọ́ bẹ̀tù bó bìí lè ní kìdá àdàmọ́ ni wọ́n ò gíjọ yá wọ́n láyà bó bìí wọ́n fẹ́ àgbẹ̀rù kìdá ilẹ̀ ibà ṣẹ̀ǹkẹ̀ méjì yìí á nì kẹ̀níkẹ́ yín gbọ́mọ kí àkí bàbá ẹ̀ kẹ̀líkẹ́ púrúfù máa kú ẹ̀sọ̀lá níbi yẹn kàdẹ̀ máa bí rí ìwú ẹ̀ká níbi lẹ́nu ẹ̀kọ́ làwọn mọ́dẹ̀ máa yí wọn abóbi yóò dókà abóbi yóò ná gbèdéke fú gbèkì kọ́ ọjọ́ fi ṣùgbọ́n bàbá máa dókà kó bàbá ìjìlí áwù bí lẹ́ máa kú ibà wọ kàgá sílé ọ̀nà gbèdéke máde yọ ẹni kejì bẹ́ẹ̀ nínú tó dúlà mọ́tọ́ ọmọ ẹmá lẹ́mí bíbí bíbí dí àgbẹ̀ ẹ̀bí ẹ̀rẹ́ ìjọmọ́ ẹ̀bá máa tíra máa búlọ́ọ̀kì àmà gbogbo súnà àtà máa kì dẹ́ ẹ̀bọ̀n gbé bíbí bíbí ẹ̀bọ̀kìjọmọ́ máa dó àjọ gbá bókìjọ ṣe dó àjọ náà máa olú yìí dùn àwọ̀ wá pàbẹ́ ẹ̀kú bókìjọ àti bókìjọ máa yẹ káàkiri ẹ̀dọ́ máa yẹ wọn amẹ́rọ máa yẹ wọn àwọn màgàlàjì àyàkà wà wọ́n máa kàṣẹ́ ní kọ̀ọ̀lá máa máa ṣe ní dùbìá máa ṣe ní dùbìá máa yẹ wọn máa dùn wọn nọ́bẹ̀lì kà á kọlọ lọ́gọ́ ìkọlọ lọ́gọ́ yìí bàbá ìgbànàkà ẹni àkà mẹ́rin ọgbọ́ ìwé kàkà mẹ́ta ní ẹ̀bí olùbìjọ mọ́ ẹgbàna ìtí ẹ̀bọ́jẹ́ ṣàáyí na mọ́tọ̀ bí ìsún nà bìjẹ́ nágbèdélẹ́ mẹ́rin mẹ́tìrà bí wáyé iná bó málẹ̀mí fi ẹnagbèdè kàkà òní àkóhun abẹ yọ ẹjà àkóhun ọmọ tẹ̀síbí kò máa ló gbọ́ lójoojú yóò tẹ̀síbí ma kọ́ bẹ́lẹ̀ máa rán mú ìkàsẹ́kì ju ló bóòjọ lẹ́kọ̀ọ́ yà gbọ́ mẹ́ẹ̀bí ẹ̀dẹ̀dọ́ àmọ́mìnà gbọ́ nílẹ̀ yìí kẹ́ẹ̀dẹ̀ ẹ̀ta náà máa ń kàsẹ́kì gbọ́ tẹ́nà bóòjọ lẹ́ méyì ẹ̀yìn hmm. ẹ̀yà mẹ́tọ́ wá kẹlẹ́ mẹ́wàá ọ̀lẹ́kọ̀ mẹ́tọ̀ ní ìgbé kẹ́ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ bóòjọ lákàrí kọ́sọ̀ kàfíì mɛ kira mɛ mɔ mɛ tipa pati wo bo bi du mɛ mɛ o jana mɛ ama bo bi mɛ mɛ mɔ na mɛ tipa pati bo ma mɛ bo ma mɛ kan ma kɔ o dun yɛn o ma kuma ti ama kar e ko bo bi wɔɔla kuma ti ama ɔwɔ doa ami yeye ma ama ɔra yeye ma ama ɔra ta mɛ mɛ na tipa pa súnà mẹ́kíjà ṣàkárí náà ṣe ń yé mẹ́ráyé masáláṣí kíjà máa mẹ́kété ajọ́ ní àmọ́ àwọn àmọ́ àtàmẹ́lẹ́mẹ́ náà ti pàpàrí gómà abó fídí àtàmọ́ ọdúnmọ̀ máa dúké jù gbogbo ẹjẹ́ ní gbogbo yóò lẹ́yàdẹ́ gbogbo yóò dúdú ọmọ àkàbù dúdú àmọ́ yíyó dúdú gbogbo yóò ọdúnmọ̀ àmúdàbí ó yá ayá afara'aita medilabari mani takoda ilaha hawahu ẹnna kì máa dọ̀ aláwò ṣoyọ́n kí àdá níbi ṣoníṣẹ́mù ìmọ̀ ọyọ́n ló ṣẹ̀dọ̀n ìláhàwò ọyọ́ àrẹ̀un hawahu ẹ̀dọ̀n níyẹ̀ ẹ̀dọ̀n olùṣẹ́hùn kì ajúṣẹ́rú kì alẹ̀bọ́ ṣẹ̀dọ̀n wà ọbọ̀lọ̀hùn lọ́hùn kákàláhùn máa yàn káhùn dòlá fẹlẹ́ máa zágún àzágọ́ lọ́hùn kólú bọ́hùn adọ́lẹ̀wò láàrùn lẹ́rẹ̀mọ̀ ìgbóyà ránṣọ́ pẹ̀lú ojúmọ̀ rẹ̀ gbóyà níbi musa ọjọ́ ẹni sàúsìrìfò àmì ayà tí alẹ́zina yẹ tẹ̀kẹ́bẹ̀rún na fi ọ̀rọ̀dì wà ìzára kúlà ayatin لا يؤمنون بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا أجل يوم أن withdraw amerejo adini bubu majuya na dere nya na ke egbe egbe pupu pupu won ya wuti do amerejo adini ba meleke imu wuti drop mate boki aje mu yi boki ake ayo yinu yane kama no me ne do bo nuki no maba magen e ma jama kama ka take bo chukoro yane ene tere magen umakojo duma kuma du gbede ojo kuma ne du da ne rejo mamune lakini banga mune tene kenga mune yatakabbaruna fil ardi chanko yuanga mu mauti droba bamelete ba wanya rosa bila rushdi ma hona duli kishona sunna ona kishona aljana ona kishona yo mumele ona islam la yatakhazuhu sabila maliko nila shona yoshi komunali belen wanya rosa bila lghaybi ma hona elali ona bilili ona bidiali ona kavego ona miziki ona ide takamo ya mune yattakhidhuhu machini kukola mabia yaya agada mune komi kama awale boyebe ne dugero kaga kame guo kame nu ete yo so kujumoto kuane umoto yake kumoto yake la la la la ngake domo jẹ́mọ́ kàgà ọ̀nùgbò ọjọ́ àti wọ̀nyí ni mi ń ṣe ìn ilẹ̀ yóò bí òbí hàmì yìí wọ̀lẹ́kí látẹ́kọ̀ òun na tàbí hàù jẹ́mọ́ kàgà ọ̀nùgbò kàmí àgbù kàmí kàmbá lọ́yìn fẹ́ ilẹ̀ lọ́wọ́ kàgà kàdọ́mọ̀ amẹ́gbó kàmẹ́tìdó má wọ́n yẹ̀rọ sàbí ìlà rọ́ṣdì لا يتخذوه السبيل وان يروا سبيل الغي يتخذوه السبيل تو شغالين وانجو اضله الله او يوم يكون دولا ojígi manumanu alamaza ala ilmin ojú ma dókì kọ́ ṣẹ́kì mìtẹ̀fìrì ìmìbẹ̀lẹ́wò ìmọ̀rábì ìmìrìyàwó sọ́ọ̀lì hìna ẹmọ̀ mọ̀ tákàtà súnlẹ̀ gínẹ́gínẹ́ dúdú àìmọ́kì anẹ́gẹ́dọ́ dáradára fóun kí múdà lè bọ́ ìhà ọ̀làgbà wọn kọ́ yẹ hàn kí ẹ̀jì nílàgbà ilé ìgbì nílàgbà yẹ hàn ọjà máa èmi kẹ́ẹ̀dẹ́ ìgbẹ̀sí àá ọjẹ́ hmm. máa ní ọ̀nà kékeré kẹ́ẹ̀dẹ́ èmi tán hmm. àmọ́ ayé ọkà ẹ̀ ńlá ṣáájú ọjà ó ti máa lọ́mí fídíò ọkà nínú ọkà kẹrẹ mọ́kànlá ọlọ́gà ní àìlèkù ẹ̀ máa kẹ́ ìtẹ̀sírì ní kìkì lómi yá ní tẹ̀sírì ìṣẹ̀tán ọlọ́gà ní yan yẹ́yàn wọ́n àìlèkù ẹ̀ máa ká ìwádìí ẹ̀ nìkì hmm. tẹ̀sírì dókà kí inú ọgọ́ dókè kọlọ́gà ní màmá tán àájọgbọ́ tẹ̀sírì gómìnà ìṣùkọ̀lọ́gbọ́n onúbìlẹ̀ tó káàkà àgbé òmòmò mọ́là mẹ́ta lórí ní jalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ jalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ndéèkì a máma tọ̀gàní ìkẹ̀ mánà táàdánù ma máma àtọ̀gàní àmà nípa ìjọgbọ́ kòsínú lẹ́jọ́ kàrìmàlà gáàlẹ̀ ọ̀gá ni yóò náà lè kàmpù ẹ̀ máa kí ọ́ ní ọwọ́ díje yẹ ee eh, àrọ̀kẹ́rẹ́ àwọ̀kànìyàn ọgọ́ kàmí ilé ẹ̀dẹ́ ilé kàmí ya kọ́ ẹ̀dẹ́ tọ́gbọ́lọ́mọ̀ kàmí inú ẹ̀dẹ́ wàbítọ̀ àmẹ́rí màjá kọ́ lè ìyàn yẹ́yìn ọ̀nà ọgọ́lọ́mọ̀gànà onúgbẹ̀ẹ́dẹ́ẹ̀lẹ̀ ẹnẹ̀mìjà gbọ́kọ́ bọ́gànà àmàmà nápàtà òun kìrọ̀ wọ́n ni wùrà tó yíò abẹ́ka ẹ̀ẹ́bí náà yún ẹ̀yẹ́ hmm? eh, bí náà máa yún ìtẹ́ tó yìí ẹnẹ̀lẹ́ ọjọ́mdà ọdọ́ ìyàkúkú sí fẹ̀yàn hmm. kẹfẹ́ ìmọ́lá ọdún bẹ́ẹ̀ rìn wálẹ̀ tẹ́tà kì àyàkù hmm. tọ̀ọ̀dú alẹ́yìn pàmọ̀tọ̀ gbọ́ súnàkọ̀ kò bí i bídí àmà alẹ́ta kú ìyàbọ̀ òun mọ́lá òun ti dúró bẹ̀rẹ̀ bó bídí alẹ́tẹ́ àwọn tó súnà àdọ́la mọ́ má tọ̀ òdú alẹ́yìn àdọ́la náà tí ó má tọ̀ yọ̀ọ́lẹ́ tí ó lè fẹ́ yín kí tó dà sí ìyàkó yóò yogisha oga bara ẹgbẹ́ málàmí bíbí kó wà kàtàmà wà àbọ́lẹ̀wọ̀ aláwà alẹ́ ilimi ọjọ́ máa yà káwùndò látò ń tí limi wà kàtàmà alásàmìí ọjọ́ wọn mi pàpàdù jọyọ̀ yóò tí gẹ̀ẹ́sì agbúnikẹwà lòrètò yìí kí a yá nùrú ọmọlẹ́gbẹ́gbẹ́ lẹ́nu wọ́kọ̀lbíyìn ingo no chuka ke o o do regam gaskiya du boda ba ya don ya banu wane gen mi ngen ne ola ni bebo to ni gaskiya yo yo ma o block e da bala le ala basharihi ghishawatan ma wa mu ushi du jo ogane ke jun basar shugane na du memi ke eju si ainu domo uyu igida si basor ugani ona chafeju ani basor ti anenu dumme engen yo kuye biene ona chafeju ku opa mane dulule imdan ugani magani ko waja'ala ala basarihi ghishawatun bishawatan allahumma ushidu mdu juganu anan mauri lona meta kidai faman غيره من بعد الله إن أنا ينلتون لبيوجوك ما لم يقوكني بديا تجاني بديا ومنو يكتبش بديا أنا بايوتون لبي الله إيجي بيتي إيجي بيتي tókẹ́ ọ̀gọ́nà lẹ́nà dúkì yóòdú fídíò náà bọ̀jọ́ ẹ̀wọ̀n ta ìṣòkúdá bá kọ̀lá sí nàmí ni mẹ́mọ̀ mẹ́rin rẹ̀kọ́dì mẹ́rin rẹ̀kọ́dì ọjọ́ lẹ́kùn yàyà ti bíríkì yàyà ló dà ó kí àwọn yàtà bí yàtà yàrá bí dé àpò múlẹ̀ kọ̀ àwọn yàtà bí dàbí yàtà bí ní ìdà tó dẹ̀ ọjọ́ sọ̀nà ó kí ṣẹlẹ̀ súnà lẹ́nu ọ̀làfẹ́ náà ti kò kó àlọ́ ikú àlọ́ títí gẹ̀ sí àwọ̀ wọn nù bí ọdún نسيج الهواء المتبع والبدع ما دو بدع إنما هي نسيج كاي لم تلقوا نسيج لو أنا نسيج عرفت تمام ما na نسيج ma pọ́sẹ̀ ọmọ òyìn apọ́sẹ̀ mẹ́fà ọmọ ọmọ ìlúkò mi ìjú mú ma máa jẹ ọmọ ẹgbàkú wọ̀lìbídẹ̀rú wọ̀lìbídẹ̀rú àmì bídí àbá ìnámà híà nẹ̀sí ìjìlẹ̀ photocopy onwe ihe edore almotebic ma alibore ẹ̀ọ̀gẹ̀dọ̀ atẹ́nìlẹ́ yìí ẹ̀ọ̀kìbídí atẹ́nì papọ̀ jákàdù onwe ihe ẹ̀dọ̀ papọ̀ hmm. photocopy bídí apapọ̀ onwe ihe ẹ̀dọ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك